ẹ káàsán o ẹ káàárọ̀ ẹ kúrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta ní gbogbo ibi tá a ti ń wà káàkiri àgbáyé orí ìkànnì BBC News Yorùbá òun náà ni àwáyé níbi tá a ti máa ń mú àwọn ìròyìn lọ́kànjọ̀kan káàkiri àgbáyé wá sí etí ìgbọ̀yín ní ti ọ̀sán òní a ti wà lórí ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú ọ̀kan lára àwọn apanilẹ́rìn-ín adẹ́rìn-pòṣónú nílẹ̀ Yorùbá àti ní Nàìjíríà fún gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń gbọ́ òṣè Ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ òun náà ni a fẹ́ àgbéwá sí orí ètò fún ti ọ̀sán òní nígbà tí a ṣì ń retí àwọn àlejò wa lọ́wọ́ gbogbo ẹ̀yin olùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lọ́kànjọ̀kan bẹ́ẹ̀ náà ni à ń rí yín a kí yín káàbọ̀ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe ń wọlé náà ní àárín láti rí a sì ń retí àlejò wa ń sìn ìyẹn ọ̀gbẹ́ni Ṣẹ́gun pọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí olùkọ́ni olùkọ́ni ẹ káàsán o òṣì ọlọ́run mi ó pọ̀ o òṣì ọlọ́run mi ó pọ̀ o òṣì ọlọ́run mi. ta ló sọ pé kò pọ̀ kẹ̀. ah ó pọ̀ gan ni ó pọ̀ jù ó pọ̀ pa báwo ni ẹ wò adúpẹ́ àlàáfíà la wà. a kì í káàbọ̀ sórí ètò ìfọ̀rọ̀wérọ̀ lórí ìkànnì BBC News Yorùbá a kì í káàbọ̀ ẹ ṣe abẹ́ ṣe ń wọlé ń sìn gbogbo àwọn olólùfẹ́ yín náà káàkiri gbogbo wọn ti ń wọlé mo ti ń wo àkànní mo ti ń wo mímí mo ti ń wo fọlá basis gbogbo wọn sọ pé ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ẹ Muftau Aviv Ah, gbogbo wọn ṣàṣọ pé ẹ ṣeun olùkọ́ni tí ẹ darapọ̀ mọ́ wa ah, a kí yín káàbọ̀ ní tọ̀sán ni tí ẹ darapọ̀ mọ́ wa ẹ ṣeun gan um, fún ọ̀pọ̀lọpọ̀ tí ẹ pé wọn ò mọ̀ yín àwọn kan mọ̀ yín sí olùkọ́ni àwọn kan mọ̀ yín sí ó pọ̀ àwọn kan sọ pé is plenty àwọn kan mọ̀ yín sí òṣè ọlọ́run mi ẹ bá wa dárúkọ yín àti ibi tí ẹ ti wá tó gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wò yín báyìí lójú ọkọ BBC News Yorùbá. alright um, orúkọ mi ni Adéyínká Ṣẹ́gun Paul ọmọ bíbí inú ṣé bíbí inú ok ọmọ ìlú Èkìtì ni mí dẹ̀ wọ́n fi orí mi sọlẹ̀ sí ìlú Èkó ṣùgbọ́n gbogbo ìgbé ayé mi pátá Ìbàdàn mo ti fẹ́ lo gbogbo ẹ̀ tán. Hmm. ṣé pé Èkìtì kété ní. ọmọ Èkìtì kété ni mí o Adó to be precise adó èkìtì ṣe mọ̀nálé. ẹ mo fẹ́ mọ̀nálé bọ̀ àmọ́ tá a máa ń bẹ́lẹ́ lójú ọ̀nà ni sọ àti ìdílé. ìyẹn náà dáa ó yẹ kí n béèrè báyìí pé ó yẹ kí n béèrè pé báwo náà ṣe ń kíyàn nílé yín ṣùgbọ́n ó lè sọ pé ẹ̀ mọ̀nà ilé báyìí àbẹ̀ ẹ̀ mọ̀mọ́ yín kíyàn lé ó yá ó yá ó yá ó yá ẹ já rí bọ. ìyẹn okun àwẹ òdedere a ní BBC Yorùbá sálàáfíà ni. ó pọ̀ <laughs> wàhálà mi mọ̀ ju yẹn lọ. Ah, ó dáa ẹ ṣe ẹ káàbọ̀ sórí ètò ní tí ọ̀sán òní ṣe lọ iléèwé. bẹ́ẹ̀ni. iléèwé wo lẹ lọ. iléèwé secondary school tí mo lọ methodist grammar school ní bódìjà ló wà lójúrin nìbàdàn bíbá yìí then higher institution hmm. náà tí mo lọ the polytechnic of ibadan ibẹ̀ mo ti ṣe nd mi ibẹ̀ mo ti ṣe hnd mi so mo serve ní ìlú Abẹ́òkúta ní Ogun State. Hmm, lẹ́gbàá lọ́hùn. bẹ́ẹ̀ni. kódà ẹ ṣe àwọn olólùfẹ́ yín wọ́n ti ń wọlé lọ́kànjọ̀kan àwọn kan dẹ̀ ti ń fi ìbéèrè ránṣẹ́ ìbọn tó bá yá a máa débi ìtìbéèrè wọn nítorí a ní àwọn ìbéèrè bíi mélòó kan tí a ní síbí àti àwọn abéèrè lọ́wọ́ yín ká mú pàpàpà lára àwọn fọ́nrán tí ẹ ti ṣe sẹ́yìn níbi kan tí ẹ ti ń pe ilé pẹ̀lú aṣọ NYSC hmm. ẹ ti ń sọ pé màámi ẹ ẹ ń fẹ́ ẹ ká tó lọ síbẹ̀ yẹn náà ká tó lọ síbẹ̀ yẹn báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ apanilẹ́rìn-ín adẹ́rìn-ín-pọ̀ṣọ́nú tó fi mọ́ MC báwo lẹ ṣe bẹ̀rẹ̀ tó fi di ibi tẹ́ dé ẹ ẹ lákọ̀ọ́kọ́ máa fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run Elédùmarè òun ni ìbẹ̀rẹ̀ òun dẹ̀ ni òpin ìgbìyànjú ah. ni ẹ̀dá ń gbà ọlọ́run ló máa ń de ní adé kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣe oníkálukú kan ah. gbìyànjú ni so àsìkò tí mo bẹ̀rẹ̀ sí ní gbìyànjú wípé mo lè ṣe nǹkan báyìí báyìí báyìí òun ni ọdún two thousand and nine. Hmm? lọ́n bẹ́ẹ̀ ni tí mo wọ ẹ̀ eh, tí mo gé nàìjíríà sí poli so gbogbo gbà yẹn gbogbo tá bá fẹ́ ṣe day tá bá fẹ́ ṣe fakọ́tì kankan èmi ni wọ́n máa ń tìsíwájú pé kí n lọ ṣe MC torí wọ́n rò pé mo funny ṣe get so ibẹ̀ yẹn ló ti ń bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ but not until ìgbà tó di twenty fourteen tí mo wọlé fún HND mi ìgbà yẹn mo tó ṣàwé pé yes n tí mo fẹ́ ṣe gangan ní sàn-án ipò òun ni. Hmm. so 2014 fourteen ni mo bẹ̀rẹ̀ officially. Hmm. ó dáa ẹ ṣeun ó dà ẹ àwọn fọ́nrán tí ẹ máa ń ṣe lójú òpó Instagram tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó fi jẹ́ kán mọ̀ yín ṣé twenty fourteen lẹ bẹ̀rẹ̀ yẹn ni àbí láti two thousand and nine lẹ bẹ̀rẹ̀. twenty sixteen ni mo bẹ̀rẹ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ ní twenty fourteen mi tí máa ṣe fọ́nrán káàkiri kódà mi tí rìlíìsì ní Instagram gan bàbá tó bí mi lọ́mọ ló yá mi hmm. fò tí mo fi kọ́kọ́ ṣe Instagram. Hmm mo kàn lọ bá ń pé mo fẹ́ ya fún ọ̀sẹ̀ méjì ni bọ́sẹ̀ méjì ṣe ń dọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ márùn lóye tóṣù kan tí mi ń da fóònù ń padà wọ́n nìyẹn. tó fi di infinity. torí nígbà yẹn ìgbà yẹn tí mo bẹ̀rẹ̀ mo máa ń sọ̀rọ̀ bíi Falz the bad guy bọ̀bọ̀ olórin kan báyìí tó popular báyìí. Falz so mo máa ń hmm. mì mí ìkẹ́ díẹ̀díẹ̀ so bí mo ṣe bẹ̀rẹ̀ táwọn èèyàn fi ń gbà díẹ̀díẹ̀ ni pé àbọ̀bọ̀ ah, tó máa ń sọ̀rọ̀ bíi Falz ìbọn tó máa ń sọ̀rọ̀ bíi ṣẹ̀gẹ́ ṣẹ̀gẹ́ ẹnu Jennifer. exactly twenty sixteen mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe lóní fọ́nrán twenty fourteen to twenty sixteen I was learning. Hmm. mo ń ṣe tutelage ní abẹ́ pétérù àti demo pumping Ìbàdàn bí làwọn náà wà. Hmm. so kò bá jẹ́ pé mo kàn kùdìrí máa ṣe skit mo ti kọ́ fún ọdún méjì gbáko. Hmm. ọdún méjì gbáko lẹ fi kọ́ ọ kódà ẹ ṣe kódà ẹ yẹ ká padà sí ìbéèrè mi àkọ́kọ́ nípa ti NYSC tẹ́ ń pele pé ẹ fẹ́ gba owó NYSC báwo lẹ ṣe báwo lẹ ṣe po fọ́nrán yẹn pọ̀ àti pé ṣé ẹ ṣe máa ń da bí ọgbọ́n tẹ́lẹ̀ ni ah. tẹ́ máa ń fi ṣáíṣáí gbámu sí. <laughs> ẹ ẹ ṣe rí there is something about my my own brand I always love to do something new something tasky táṣe tasky ni àbí tasking hmm. nǹkan tó máa tó máa ta mí láyà pé o ò lè ṣe mí o lè ṣe mí ṣe understand. Mm so àwọn èèyàn máa ń ní ìgbà ọlọ bíi òréré òréré bẹ́ẹ̀ ni bíi ọyàn sọ́wọ́ aago ni ah yorùbá jẹ mí yà. Ah. so kódà ẹ máa sọ̀rọ̀ ẹ máa so ìbẹ̀ nìkan tí n bá ti ń ṣe concept kan tí mo rí pé àwọn èèyàn nífẹ̀ẹ́ sí wọ́n nífẹ̀ẹ́ sí kò kì í rílì tẹ́ lọ́rùn lọ títí mo máa ń tún fẹ́ ṣe hmm. nǹkan míì sí i kí n tún gba ọ̀nà míì kí n tún fi yọ sáwọn èèyàn so ní eh, òru ọjọ́ ọjọ́ yẹn eh, i was praying mo ń gbàdúrà lọ́wọ́ ni so i was telling god pé kọ́lọ́n fún mi ní nǹkan tuntun kó tún fún mi ní nǹkan tuntun something new i want something new bí mo ṣe pray tán mo wá rí anga aṣọ nysc mi tí mo máa ń wọ̀ hmm. nínú yàrá kólóbó kan tán fún mi ní corpus lodge cheget hmm. so mo ṣe rí aṣọ yẹn lórí anga yẹn so i was not like ah nysc nysc kí ló kí ni nysc kí mo lè fi ṣe o nysc lè papọ̀ o kí n wọ sọ ẹ̀dá yẹn ṣáà ń wá sí mi wẹ́rẹ́wẹ́rẹ́ pé à wọ́n ní exam ah àwọn kọ́pọ̀ kì í ṣe exam náà jẹ́ kí n ṣe báyìí jẹ́ kí n ṣe báyìí bí kílẹ̀ ti mọ́ lọ́jọ́ yẹn ló ń ṣe mí. Hmm, kálẹ̀ tètè yá. ìgbà tílẹ̀ máa fi mọ́ tí mo sáré sọ fún kọ́nà àwọn kọ́pà ẹgbẹ́ mi pé à jọ sáré wá fi fóònù ẹ̀yà mi wá fóònù ẹ̀yà mi torí èèyàn tí ìrírí lásẹ̀sì kámẹ́rà gbogbo gbà ẹ̀ wọ̀n ẹni tó ṣe ń tó ṣe ń dìde bọ̀ díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìsìn ni mo ṣe rí kámẹ́rà ní getsin pictures náà ṣe ń yá mi sí banabi ìbá wọn ibi kí tán hmm. bá wà àwọn nọ́mbà one báyìí àwọn nọ́mbà one báyìí. so hmm. bí mo ṣàṣe yà yẹn tán tí mo dẹ̀ ní pé kí n fọn sí orí social media mo kọ́kọ́ mu délé mo kọ́kọ́ fi hàn ọ̀rẹ́ mi kan ṣẹ́gẹ́t so ìyẹn tí a ṣì ń wo pé ah ṣé mo lè ṣé mo lè ṣe pé ah ṣé mo lè tún ṣe kí n yáàdì báyìí mo ní rárá mo ní mi tún ṣe mo lélẹ̀ tí mo ti ṣe mo ní ọlọ́run àgbà gbogbo ògo kò mọ̀gbà tí mo post hmm. yẹ bí mo dẹ̀ ṣe hmm. post yẹ báyìí ló bá di gbà ó hmm. so fídíò yẹn lọ káàkiri ló bá gbaná jẹ mo ṣàwọn àdìpẹ́ nìkan pè mí pé ah, ẹ ẹ ló ẹ kíní kan post fídíò ẹ ẹ yábàálẹ̀ fi post fídíò ẹ ẹ̀kíní kan pọ̀ èmi èmi ò mọ̀ so àtìgbà yẹn báyìí hmm. ló ti di àkọ́papọ̀ kọ́papọ̀ kọ́papọ̀ kọ́papọ̀ so bọ́lọ̀ ń ṣe ṣe yẹn wẹ́rẹ́ nìyẹn kan. níṣó nígbà yẹn wọ́n kàn máa ń pè é ní wọ́n máa ń júwe yín bí ẹni tó máa ń sọ̀rọ̀ bíi fast. bẹ́ẹ̀ni. Later, ẹ bọ́ sí kọ́papọ̀. bẹ́ẹ̀ni. létà ìgbà tó wá yá ẹ bọ́ sí olùkọ́ni. irọ́ o mo tún ti bọ́ sí nǹkan míì kí n tó hmm. bọ́ sí olùkọ́ni. òkìlẹ̀ bọ́ sí kẹ́tẹ́ bọ́ sí olùkọ́ni. ghost adventure. Hmm, mo wò yẹn rí mo wò yẹn rí. tí òkú tó wá sílé ayé tó wá béèrè rẹ́díò ẹ̀ lọ́wọ́ electrician kí lóòkù fẹ́ fi rẹ́díò ṣe lọ́rùn hmm. last last ó ṣàlóhùn fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ electrician yẹn so electrician yẹn ọ̀gá mi hmm. tájọ ń ṣe ay jokes lórúkọ ẹ̀ òun náà is a very very good actor so nígbà tí irin tó ń pọ́n ẹni ti jọra wọn kí ló ṣẹlẹ̀ kí gbogbo ẹ̀ máa lọ lẹ́sọ̀lẹ́sọ̀ náà ni àbí o kódà yàtọ̀ sí ọwọ́ ṣẹ̀ bọ́ sí olùkọ́ni. sí olùkọ́ni kódà yàtọ̀ sí fọ́nrán NYSC tá a sọ ṣáájú yìí. bẹ́ẹ̀ni. fọ́nrán wo lẹ rò pé ó kọ́kọ́ gbé ń jáde tí àwọn èèyàn fi mọ̀ yín dáadáa. Hmm. yàtọ̀ sí fọ́nrán NYSC àbí. yàtọ̀ sí NYSC. ti NYSC yẹn ṣe rí ti ghost tí mo ṣe yẹn náà ìyẹn náà ó ó rí ìrìnlẹ̀ bọ́ kò rinlẹ̀ tó NYSC yẹn ṣẹ́gẹ̀ hmm. so but NYSC yẹn ti clear road ó ti ó ti ó ti ṣan ó ti lànà exactly so hmm. ìgbà tí mo máa gbìn ìyẹn ó jẹ́ ó tún bá àwọn èèyàn ní ọ̀nà àrà ní ọ̀nà ìyanu ṣe hmm. understand mm. so lẹ́yìn yẹn bọ̀ nítorí mi lè sọ pé kan pàtó ló gbé mi jáde because kò sí ẹ̀ta ṣe tí tí everything everything is a hit bẹ́ẹ̀ yeah. ẹ̀. Hmm, is a hit <laughs> ó dáa ó dáa ẹ ṣeun fún gbogbo ẹ̀yin tí a bá ṣe ń darapọ̀ mọ́ wa lójú òpó BBC News Yorùbá lórí Instagram tí a wà yìí àti lójú òpó Facebook a wà lórí ètò ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ṣẹ́gun Paul tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin olólùfẹ́ wọn tí ẹ mọ̀ sí olùkọ́ni hmm, tá a bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ni orúkọ yẹn níbo lẹ ti rí báwo ló ṣe jẹ́ níbo ló ti wá. ok ṣe rí kárátà olùkọ́ni yẹn látìgbà tá a ti kéré ni mo ti mọ̀ nǹkan tí everybody mọ̀ káàkiri ni ipe olùkọ́ni nígbà yẹn tá a bá ń wo àwọn gospel movie tó máa ń show fún wa pé àwọn fíìmù Israeli àwọn fíìmù Jésù àwọn fíìmù kinní kan tó máa ń show fún aláìgbà yẹn ní bcs sábà ti tan tv wa báyìí gbà àbí kí má máa dárúkọ àwọn tv station iléeṣẹ́ mm-hmm. tábà ti fi lè tan tv wa báyìí so àwọn kan wá wà tí wọ́n máa ń translate àwọn movie yẹn tán máa ń translate ẹ̀ sí yorùbá so bí àwọn hmm. yorùbá yẹn ṣe máa ń sọ ó wá máa ń pààyàn lẹ́rìn ó máa ń fọ́ ní bákan bákan ṣẹ́gẹ́ táwọn yẹn máa ń wò pé ah má lè lè fi ṣe sọ̀rọ̀ báyìí pé kinní kan so ó jẹ́ kó wà káàkì àwọn èèyàn tẹ́wọ̀ gbá gan ṣó ti yé ni hmm. so àti bẹ́ẹ̀ ni hmm. orúkọ olùkọ́ni yẹn ti jẹyọ so now character eh, concept eléyìí ó wá jẹ́ èyí tó dàbí ìmúṣẹ́rí ìmúra ẹ̀ hmm. ìmúra tí ó jọmọ́ ẹni tí wọ́n fi ṣe kárátà Jésù. nínú fíìmù yẹn. nínú fíìmù yẹn torí kò sẹ́ni tó wà láyé ńgbà tí Jésù wà láyé wọn lè ní pé bùbá ló ń wọ̀ wọn lè ní ìró ló ń wọ̀ ṣùgbọ́n wọ́n ṣàfihàn kankan wọ́n fi ṣe káwọn èèyàn fi lè kó fi lè máa dá yàtọ̀ pé òun ló máa ń wọ aṣọ báyìí ló máa ń ṣe báyìí ṣó ti yé yín so mo hmm. ní láti lo gbogbo ẹ̀ láti fi lè tí ẹ kọ́kọ́ gẹ̀tì àtẹ́ńṣà àwọn èèyàn pé ókè ohun tí mo fẹ́ sọ lélẹ̀ tẹ bá tiẹ̀ ti kọ́kọ́ rí mi ẹ ti kọ́kọ́ mọ̀ pé ah àárọ̀ ti bọ̀bọ̀ yìí ó múra bí bọ̀bọ̀ tó ṣe bí hmm. Jésù nu tó ti yé yín hmm. torí ẹ̀ mo ṣì ń tẹ̀ láti sọ fáwọn èèyàn kódà bọ̀bọ̀ tó ṣe fíìmù Jésù yẹn ó ti pariwo títí títí títí tí káwọn èèyàn yé pé òun Jésù. wípé òun kọ́ ni Jésù. bẹ́ẹ̀ ni o gbogbo picture ẹ̀ gbogbo everything ṣe làwọn èèyàn ń gbé sí church náà bọ̀bọ̀ yẹn lòun ò ń ṣe Jésù kan yé bọ òun mọ́ wọn kì í gbọ́ hmm. bọ̀ ibi tí ìmọ̀ bá yẹ ẹlòmídé ló máa understand ṣe hmm. understand. ṣé nǹkan tẹ́ ń sọ ń sìn ni wípé ṣé nǹkan tẹ́ ń sọ ń sìn ni wípé ẹ kì í ṣe jésù. mi ì ń ṣe jésù o. ẹ̀yin kàn ń lo bẹ́ẹ̀ ṣe ń múra láti lè fi jẹ́ kí àwọn èèyàn dá yín mọ̀ láti lè fi ṣiṣẹ́ tí yín ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ó dà ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí torí àwọn kan wà tẹ́ pé tí ẹ bá ń ṣe nǹkan tó fẹ́ tó bá jọmọ́ bí nǹkan tó jọmọ́ bí ẹ̀sìn. ok wọ́n lè fi máa wò bóyá ẹ fi ń ṣe àwàdà ṣé ń ṣe pé bóyá ẹ fi máa fi káràkítà jésù yẹn ṣe àwàdà kẹ sọ káwọn olólùfẹ́ yín kan lè mọ̀ dáadáa nǹkan tí ẹ̀ ń ṣe. ok now from onset látìgbà tí kinní ti bẹ̀rẹ̀ ni mo ti try láti analyze ẹ̀ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé mi ò kì í ṣe jésù o kódà àwọn ọmọlẹ́yìn mi gan mo hmm. bi wọ́n ó ní fídíò kan tá a ṣe mo bi wọ́n pé ta ni ẹ̀yin rò pé mi ń ṣe náà àwọn kan ní pidánpidán rídà ní pidánpidán rídà a ìkànnà àwọn ọmọlẹ́yìn mi ni hmm. surprise ìkànnà àwọn ọmọlẹ́yìn mi ni Eh, Gabran kan náà ọmọlẹ́yìn mi ní Silky Tasty eh, tatu nìyẹn ti Debbie eh, tatu ló tún kù tí mi tí ìdárúkọ náà. ṣé màá. ṣé màá ah, ẹ mọ ṣé màá. <laughs> Ah, gbogbo yẹn súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí <laughs> gbogbo alájọ wà location náà la wà báyìí oh, ẹ wà lẹ́nu iṣẹ́ ṣé màá ah, ó dáa á rí yín ẹ kú iṣẹ́. ṣé màá lélẹ̀ bẹ́ẹ̀ ni. àti onígèlè olórí méjì yẹn kọ́. ìṣe ah, lọ kò sí around kò sí around. ó dáa ó dáa ẹ kú iṣẹ́ so ẹ so mo ṣáà ṣe kinní yẹn títí títí tí mo fi ṣàlàyé fáwọn èèyàn pé hmm. mi ò ń ṣe jésù olùkọ́ni ni mí wọ́n ràn mí wá láti wá entertain láti wá motivate àti láti wá fún yín ní information nǹkan tẹ̀mí wá ṣe nìyẹn o èmi bí ẹnìkan dẹ̀ rè bọ́n ṣe hmm. kọ́ mi látilẹ̀ ni pé mo lè ta pure water fún omi òkun Hmm. ẹ lè ta pure water fún omi òkun. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni so tẹ bá rí mi lọ́la pé mò ń polówó pé wọ́n ń ta ìbọn bì kan àbí wọ́n ń ta powder kan bì kan àbí wọ́n ń ta ìró àti bùbá bì kan ẹ má rò pé ẹ jésù ló fi irọ́ ó ti sọ fún yín láti lẹ̀ pé òun kì í ṣe jésù olùkọ́ni ni hmm. láti kọ́ olùkọ́ni tíṣà tí bá hmm. fẹ́ ṣe bí jésù máa ti sọ́ra mi ní jésù kékeré àbí jésù nàìjà àbí jésù ìbàdàn ṣó ti yẹ yín báyìí so bó ṣe jẹ́ nìyẹn sà ó dáa ẹ ṣe um, ẹ jẹ́ ká lọ sí ojú òpó Facebook ká gbọ́ nǹkan tí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń sọ. Ah, Tìjàní Fatai ó sọ pé òun máa ń gbádùn yín ah, Amóni Lawrence ah, ó ń béèrè pé látọdún wọn lẹ ti ń ṣe nǹkan tí ẹ ń ṣe ṣùgbọ́n a ti béèrè ṣáájú ẹ ti sọ ṣáájú ẹnìkan ń béèrè báńkẹ báńkẹ ó ní ó ní olùkọ́ ó ní máa ń gbádùn yín dáadáa. Ifámúrewá ẹni oríṣẹ̀dá ó ní òun dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kò ṣẹ́kù máa ń gbádùn yín ayọ̀ tó mi ó ní ó ní oṣù ọlọ́run mi ó mà ti pọ̀ kẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ẹnìkan ń béèrè lórí Instagram nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan ó ní ṣé ẹ ti ṣègbéyàwó. ah ìgbéyàwó mi ì ti ṣègbéyàwó. ọ̀dà òun lẹ ti gbọ́ yẹn o olùkọ́ ní sọ pé wọn ò tí ì gbéyàwó sọ tó bá ní gbogbo tí ẹ bá kó olùkọ́ni jẹ ó dáa àwọn fọ́nrán tí ẹ máa ń ṣe ẹ lè ṣe fọ́nrán nígbà míì tẹ́ sọ̀rọ̀ nípa pé kéèyàn má kánjú owó ẹ lè ṣe fọ́nrán nígbà míì tẹ́ fi ṣàwàdà pé pé tíyàn bá ń bóbìnrin sọ̀rọ̀ kó má bá a sọ̀rọ̀ nígbà tó bá nígbà tí ọjọ́ ìbí ẹ̀ bá súnmọ́ etílé kó má di pé gbogbo àwọn fọ́nrán tí ẹ máa ń ṣe yẹn níbo ni ìmísí ti máa ń wá níbo ló ti máa ń wá ṣẹ̀rí àfẹ́ni tó bá fẹ́ para ló tún kù ṣẹ̀rí ìmísí ọ̀nà méjì ní ìmísí pín sí méjì ló ti máa ń wá ìmísí alákọ̀ọ́kọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá ògo ṣẹ̀rí ìmísí hmm. ẹlẹ́ẹ̀kejì látọ̀dọ̀ sàtánì ni hmm. torí sàtánì gbọ́n ṣóye yín ó máa ní àwọn ìmí tó máa ṣe tó máa manipulate tó ṣe pé tí àwọn èèyàn ti ọlọ́run gan bá rí wọ́n máa ó deep ó wá deep fún ẹni tó bá gbọ́n nínú ẹ̀mí tó tó strong spiritually kó tó lè mọ̀ pé ah, ìmísí kínní kò kí ń ṣẹ̀mí sí ọlọ́run ìmísí òkùnkùn lélẹ́yìí. Hmm. so ṣẹ́wárí iṣẹ́ tàwa yìí for the fact that pé àkàn àkàn ṣe lásán àkàn ó ní message tó ń pass through we are not just uh, skit maker à ń ṣe skit maker lásán nínú gbogbo àwọn tó ń ṣe skit jákèjádò worldwide mo lè fọwọ́ sọ̀yà pé skit wa ni n tó jẹ́ alákọ̀ọ́kọ́ tá kọ́kọ́ máa entertain tó dẹ̀ máa fún àwọn èèyàn ní ọgbọ́n àti ìmọ̀ tó péye hmm. ṣẹ́gẹ́ ẹ lọ́wọ́ àwọn yòókù bí kẹ́ wò kẹ́ rẹ́rìn kẹ́ wò kẹ́ rẹ́rìn ṣáà ni wọ́n ń ṣe hmm. lọ́tọ̀ tìgbà tí atọ́wá ṣẹ̀ṣẹ̀ jáde ó ní skit kan tí mo ṣe ń gbà kan pé báwọn èèyàn ṣe ń ṣáìdì lẹ́kan tó gba big brother ń gbà yẹn pé kẹ́gbẹ́ báwọn èèyàn ṣe support ẹ̀ tó ní gbogbo àwọn youth ṣe dìde lórí government wa yìí nǹkan ò bá dẹ̀ ti yàtọ̀ a ṣe skit yẹn hmm. ọjọ́ kẹta làwọn èèyàn bẹ̀rẹ̀ sí protest. Hmm. Hmm. Hmm. ó dáa tó túmọ̀ sí pé àwọn fọ́nrán tẹ máa ń ṣe ẹ̀ẹ̀kọ̀ kì í ṣe láti pààyàn lẹ́rìn nìkan lásán ẹ tó máa ń ṣe láti pa àwọn èèyàn lọ́gbọ́n láti ṣe ìtanijí ó dáa ẹ ṣeun ọlọ́run ni ó dáa ìyẹn náà dáa um, yàtọ̀ sí àwọn fọ́nrán tẹ máa ń ṣe lórí Instagram tẹ máa ń ṣe lórí Instagram ṣé ẹ ti kópa nínú eré àgbéléwò rí bíi Nollywood. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sà. Hmm. a tó bíi mélòó. Ah, a tó bíi márùn. Hmm. ó dà ó dà àbáníkẹ́ dárúkọ ṣùgbọ́n a fẹ́ ṣe ìpolówó ọjà um, ẹ jẹ́ ká tún wo nǹkan tí àwọn olólùfẹ́ yín tí wọ́n sọ ń bí káàkiri àgbáyé làwọn èèyàn ti ń wò àwọn kan sọ pé wọ́n ń wò láti UK wọ́n ń wò láti Ìbàdàn láti Èkó láti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà ni à ń rí lórí Instagram uh, òkun òkúnlẹ̀yẹ elijah òun kì í ezekiel ọpẹyẹmí òun kì í ó ní ọ̀gá mi ó lóun rí ó lóun gbádùn gbogbo ló ṣà ṣe ọwọ́ bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ọwọ́ yẹn gbogbo ló ń ṣe kí wọ́n gbádùn yín lórí facebook adéyẹyẹ adéyẹyẹ ó ti lọ ó ń béèrè pé ọmọ olúwo ní ṣùgbọ́n ẹ ti dáhùn ṣáájú pé ọmọ ìpínlẹ̀ èkìtì ní ẹ̀yẹ nílùú adó èkìtì balógun ó la bjp sọ pé ó ní pé ó ní ká fún yín ní Instagram ojú òpó Instagram yín Facebook ló ń ti ń wò wá ló ṣe ń béèrè bẹ́ẹ̀ ẹnìkan fi dá lóhùn sọ pé paul the good guy ni Abdulateef anífowóṣe ó ní pé ẹ ṣe àrẹ̀mọ ládùnní ọlámilékan ó ní ó pọ̀ gbogbo wọn náà ló ń kí wọn ni wọ́n ń gbádùn yín lórí Instagram àwọn kan náà ń wọ̀nyí láti UK wọn náà ń rí yín ọ̀tẹ́sànyà títí ó ló wọ̀nyí láti Cairo gbogbo wọn náà ni wọ́n sọ pé wọ́n ń gbádùn yín tí wọ́n ń kí àgbẹ̀dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n darapọ̀ mọ́ wa Ah, ní ti ọ̀sán òní um, kí ni àfojúsùn yín fún ọjọ́ iwájú ah. ní nǹkan bí ọdún márùn-ún sásìkò tí a wà yìí níbo ni ẹ rò pé ó yẹ kẹ́ ti dé tàbí tẹ́ ti ń gbìmọ̀ tẹ́ ti ń ṣètò pé títí ọdún báyìí báyìí ò bí ẹ kì í ti débi báyìí báyìí báyìí eh. pàápàá nínú iṣẹ́ tẹ́ ń ṣe eh, gbogbo àfojúsùmọ̀ye sọ lẹ́ẹ̀kan náà pé ẹ̀dá kan gbìyànjú ni ọlọ́run ló ń fi àṣẹ sí i ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà níbi táwọn hmm. àlẹ́ ni tí wọ́n ti ẹ̀ fojúsùn gan páwọn máa débi tán dé ṣẹgẹ́ so in the next five years in the next kíní kan ọwọ́ ọlọ́run ló wà ọlọ́run ló mọ ibi tí mo máa dé ọlọ́run ló mọ ibi tí iṣẹ́ mi àti dé tá ti tayọ mo lè sẹ́ pé mo fẹ́ dé level ten kó ṣe pé plan ọlọ́run á máa mírí fún mi báyìí pé à dìdìrìn ìwọ́n tó yẹ pé level five hundred ni mò ń gbé ẹ lọ ó wá ń sọ level ten hmm. so gbogbo ẹ̀ on God ni gbogbo wa wà. tó ń túmọ̀ sí pé rírò ni tèèyàn ṣíṣe ni tọlọ́run tó ń túmọ̀ sí pé èèyàn lè sọ pé ibi ìpele mẹ́wàá lòun fẹ́ dé nígbà báyìí Ọlọ́run sọ pé mo fẹ́ mú ẹ kọjá jù bẹ́ẹ̀ lọ kọjá bíi mẹ́wàá yìí mm. bẹ́ẹ̀. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ ó pọ̀ <laughs> ó dà ẹnìkan ń béèrè lórí Facebook ń sìn ó ní àyà ti béèrè ìbéèrè yẹn ṣáájú torí ẹnìkan dáhùn pé pípé olùkọ́ni oníṣègbè ẹ ti gbéyàwó pé pé ẹ ti gbéyàwó ẹnìkan wá ní pé ṣé Silky ni àfẹ́sọ́nà yín ah. mi ò mẹ́ni tó ń jẹ́ sílkì <laughs> ṣùgbọ́n àwọn náà ara wọn náà ló ń béèrè bóyá ara wọn tí mi ò kílẹ̀ sọ. mi ò síkì òun ṣàfẹ́sọ́nà mi o ìkànnù àwọn arábìnrin tájọ máa ń ṣe skìtì ni. ìyẹn àwọn ọmọ ẹ̀yìn yín ni sílkì. bẹ́ẹ̀ so ó ti wá jẹ́ ó ti jẹ́ ọmọ ẹ̀yìn mi táwọn èèyàn ti dá mọ̀ ipe yes eléyìí àti olùkọ́ ní ọjọ́ máa àwọn obìnrin míì máa ń wá randomly tani mọ̀láwá tani máa ń bọ̀ ẹnìkan náà wọn àbí tó ṣe pé òun náà wá kò ń ṣọmọ lẹ́yìn mi bọ̀ àwa láti jọ ṣiṣẹ́ lẹ́nu ni òun rèé ìyá hmm. ti rí ó dà ẹ kú iṣẹ́. tòun sí kí òun ṣe ìyàwó mi o. ó dà ẹ sọ pé síkì pé ìkan lára ọmọ ẹ̀yìn ni pẹ̀lú ṣéèmà àti gbogbo wọn gbogbo àwọn èèyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ọmọ ẹ̀yìn yín tẹ́jọ máa ń ṣe kọ́rọ́ papọ̀ báwo lẹ ṣe pàdé níbo lẹ ti kó wọn jọ báwo lẹ ṣe rí wọn tó fi pé ẹjọ wa ń ṣiṣẹ́ papọ̀. Ah! ṣẹ́rí mátà yẹn lọ fà mátà yẹn lọ fà lákọ̀ọ́kọ́ náà mo fi gbogbo glory fún ọlọ́run ṣẹ́gẹ́t kó tó di pé àwọn èèyàn máa ní ìpinnu pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ dòwò pọ̀ dájúdájú òun ṣe dáradára ni bí àṣà Mr hmm. Macaroni á ní you are doing well hmm, kò sẹ́ni tó fẹ́ bá ọ lórí burúkú tó kò dẹ̀ sẹ́ni tó fẹ́ bẹ́ńtáyẹ̀ ti bàjẹ́ tó ẹni tó bá wà níwájú làwọn èèyàn bá tó káwọn náà lè ṣe kí ni kí wọ́n lè lọ sí iwájú báwọn ẹni wọn sọ pé tó mọ̀nà ni kò tẹ̀lé fọ́lọ́wù noro so bí mo ṣe mọ̀ wọ́n àwọn náà ti ọ̀gá láwọn náà lẹ́nu iṣẹ́ wọn káàkiri níbi tí wọ́n wà ṣó yé yín hmm. so n tí mo kàn ṣe ni pé mo kàn ní láti ké sí wọn pé à ẹ̀yin èèyàn mi mo rí pé iṣẹ́ kan náà la jọ ń ṣe ẹ̀ẹ́dẹ̀ ẹ jẹ́ ká wá ká sọwọ́sowọ́pọ̀ kájọ máa ti iṣẹ́ yìí síwájú ṣó ti yé yín ọ̀dọ́ ó lera fún ẹlòmíì hmm. báwo ló ṣe fẹ́ máa ṣe ṣùgbọ́n ẹ má wọ̀ọ́rí ọlọ́run máa bá wa ṣe so bá ṣe mọra wa káàkiri iṣẹ́ tá à ń ṣe ẹ̀ mọ̀ iṣẹ́ wa yóò dàbí faculty ni department yẹ kó oríṣiríṣi so oníkálukú hmm. wà ní department yẹ ibẹ̀ ni mo ti chat wọn pé alpha na jẹ́ ká ṣiṣẹ́ pọ̀ mo dẹ̀ ní concept kan jẹ́ ká ṣiṣẹ́ pọ̀ so gbogbo wa ṣe wá torí pé kò lè sí olùkọ́ ní méjì àbí mẹ́ta nínú concept yìí tó yé yín so torí àlàyé àwọn yòókù lè ṣe òní wọn ṣe ok tẹ́ bá jọmọ lẹ́yìn mi ó máa wà ok na at least ó máa fún yín ní freedom láti sọ̀rọ̀ kọ́tà yìí bá fẹ́ sọ so ó máa fi wà mọ́ kọ́mìkà. Hmm. iṣẹ́ tẹ̀ ń ṣe kọ́líìgì mi ni gbogbo wọn. ẹ jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ni ó dà àdúpẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe ṣé ká sọ pé ó ti ń jáwó. Hmm. bẹ́ẹ̀ ni ó ti ń jáwó. ẹ à ó pọ̀. kò tí ì pọ̀ tó bó ṣe fẹ́ ṣe rògbò pọ̀ ni ó dá o ó dá o eh, eh, ẹnìkan ń béèrè lórí Facebook ń bí Ọládépọ̀ Ọlọ́ládé ó ní irun tẹ dé sórí ó ní ṣé bọ́lọ́run ṣe dámọ̀ yín nìyẹn ni àbí ah. ẹ tiẹ̀ máa ń lò tẹ bá fẹ́ ṣiṣẹ́ nìkan ni. Ah, bọ́lọ̀ ṣe dámọ̀ mi kọ́ nìyẹn o tí n bá fẹ́ ṣiṣẹ́ nìkan ni mo máa ń lò ó kí kọ́rọ́tà yẹn kó lè eh. complete hmm. torí ẹ̀ mo ṣe máa ń lò irun yẹn. ó dáa ó dáa ayọ̀mídé saheed adébáyọ̀ ó ní olùkọ́ni ó ní ẹ̀kú iṣẹ́ ọ̀ ó ní wọ́n ń rí yín ó ní wọ́n ń gbádùn yín um, ṣẹ́gun ọlọ́run fẹ́mi ó ń béèrè pé ṣé ẹ máa ń ṣe ó ní ṣé ẹ máa ń ṣe iṣẹ́ adarí ayẹyẹ bẹ́ẹ̀ni àfẹ́kẹ̀ṣe ah, polówó ọjà o bẹ́ẹ̀ni mo máa ń ṣe mo máa ń ṣe ẹ má ṣe polówó ẹ má ṣe polówó ọjà o mo máa ń ṣe kí ó dáa samuel samson bọ́lárìnwá ń béèrè mm-hmm. ṣẹ́gun mi samuel eh, samson bọlárinwá ń béèrè ó ní ó ní ẹ bá wa bi olùkọ́ni wípé ọmọ ọdún mélòó ni wọ́n. <laughs> ẹ lè má bẹ tán. but i'm twenty eight plus <laughs> ṣá. ó dáa tẹ gbọ́ o samuel eh, samson bọlárinwá wọ́n ní kí wọ́n ti pé wọ́n ti lé lọ́mọ ọdún méjìdínlọ́gbọ̀n eh, ibrahim quadri wọ́n kì í ọ̀pọ̀yẹmí àtàndá wọ́n kì í gbogbo wọn káàkiri wọ́n kì í lórí Instagram gbàtẹ sí irun rí lẹ́ẹ̀kan ẹnìkan ó lẹ dùn ún wò ní ọmọkùnrin ó lẹ wọn làwọn kó oúnjẹ bákan bá fún. ẹ stop <laughs> ẹ stop. Ah, ojú ń tì í. ó dáa ó dáa ó dáa ó dáa ó dáa ẹ ṣe um, láti àkókò tá a wà yìí lọ kí ni kí àwọn olólùfẹ́ yín kí ni kó máa retí láti ọ̀dọ̀ yín. Ah, ẹ̀gbọ́n bèrè yẹn ní táwọn máa retí pọ̀ o. àwòrán ẹ ṣe ẹ ṣe. báwo mo ṣe fẹ́ kù tẹ̀ a fẹ́ a fẹ́ ṣe àwọn nǹkan tí àwọn èèyàn tiẹ̀ lérò ipò ṣeé ṣe. bí kí ni. one àwọn episode uh, series kan wà tí a fẹ́ bẹ̀rẹ̀ sí í ṣe episode series yẹn dẹ̀ máa wá ní àrà ọ̀tọ̀ kódà lágbára ọlọ́run Olódùmarè o ó máa wọ Netflix. Hmm. sísìn mo dẹ̀ ti ní tí mo ti nígi lẹ́yìn ọgbà gbanabi ẹ̀ wa. ẹ̀sùn mọ́ mi gbanabi ẹ má bínú ẹ gbé kámẹ́rà yín dání o ẹni tó ẹni tó ń ya gbogbo iṣẹ́ mi rèé ṣé ẹ ti rí wọn. Hmm. ẹ kú iṣẹ́. ṣé ẹ rí kámẹ́rà lọ́wọ́ wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. weapon wa nìyẹn o so a máa ṣe a máa ṣe many many things lágbára Ọlọ́run tó ń túmọ̀ sí pé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni káwọn olólùfẹ́ yín kan ti máa retí nǹkan tó pọ̀ hmm, ó pọ̀ ó pọ̀ ẹnìkan ní káyé blush mọ́ o lórí Instagram ló ti ń sọ bẹ́ẹ̀ kódà <laughs> ẹ káwọ nǹkan táwọn míì tún ń sọ láti ibi púpọ̀ lára púpọ̀ lára àwọn òkè ẹnìkan béèrè ń bí o àmù méjì Idris Ọláwálé ó ní báwo ni òun ṣe lè ó náà fẹ́ bá yín ṣiṣẹ́ pé ó ṣe dẹ́ tó ti ń fi tó ti ń gbìyànjú láti bá yín sọ̀rọ̀ lójú òpó Instagram pé ṣùgbọ́n ẹ̀ kì í dá wọn lóhùn iṣẹ́ tó máa ń rán sí wọ́n sọ pé ó máa wò wọ́n láti bá yín láti bá yín ṣiṣẹ́ papọ̀ gbogbo àwọn olólùfẹ́ yín káàsì wọ́n ṣàn kí lẹ sọ. kẹ́ni ẹ sì máa sẹ́ǹdì ẹ̀ máa kà ń jọ kan. ẹnìkan ṣe ń sọ̀rọ̀ gan-an sìn pé ó ní kí ló dé tí ẹ̀ ṣe kí ń dáhùn àwọn iṣẹ́ tó máa ń rán sí lójú òpó Instagram. ẹ mọ̀ pé iṣẹ́ tán fi ránṣẹ́ pọ̀ níta dẹ̀ ń ṣe náà pọ̀ hmm. nísìnyí báyìí ta fi jọ hmm. fọ̀rọ̀ wérọ̀ nsìn yìí à ń ṣiṣẹ́ lọ́wọ́ ni a sáré pọ̀ sí àwọn èèyàn hmm. mi jókòó báyìí tí wọ́n ń gbọ́ àṣẹ get mm. so kò kí n rílì sí àyè púpọ̀ so níta bá ti tètè rí tó bá wà lókè la máa tètè kà. lè máa ń dáhùn. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nọ́mbà kan wà lórí dm mi nọ́mbà mánéjà mi ni so tẹ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ní báyò mi ní péjì mi nọ́mbà yẹn wà ní báyò mi so tọ́ bá fẹ́ bá mi tọ́ bá fẹ́ ríchì mi tọ́ bá ti pe nọ́mbà yẹn pápápá wọn á get through sí mi. ó dà ó dà kò sí wàhálà àwọn náà ti gbọ́ bẹ́ẹ̀ yẹn a dúpẹ́ lọ́wọ́ yín àwọn ká tó máa lọ kí ni ìmọ̀ràn tí ẹ ní fáwọn olólùfẹ́ yín káàkiri àgbáyé tó ń wò yín. ah ìmọ̀ràn mi fáwọn olólùfẹ́ mi ni wípé ẹ máa lo nose mask o corona rí li o. then ohunkóhun tí èèyàn bá ti ṣe ilé ayé yìí kó má jẹ́ kí àdúrà gbẹ̀yìn kó má jẹ́ hmm. kí àdúrà gbẹ̀yìn kódà àwọn adigunjalè gan tó bá ti fẹ́ jáde wọ́n máa ń fọ̀rọ̀ wọn lọ́lọ́run lọ́wọ́ ńgbà mi èmi ò mọ o àwọn ò mọ o. tí onífàgán bá máa ṣe gbogbo ẹ̀ tán bá ti pò pọ̀ tán wá ní elédùwàrè elédùmarè yóò jẹ́ kó rí yẹn. ajúbẹ elédùmarè bẹ́ẹ̀ni. tó bẹ́ẹ̀ máa fi ọlọ́run sí ìkẹyìn kéèyàn fi ọlọ́run síwájú. Hmm. lẹ́yìn hmm. eléyìí ohun gbogbo tá a bá ti ṣe ó máa máa lọ ní ìrọ̀wọ́ rọsẹ̀ kẹ́sì jọ ẹ má ẹ má stop láti máa believe nínú ah èyìnbó èyìnbó korò ẹ má bílẹ̀ fún mi sí ẹ má padà lẹ́yìn náà yín <laughs> ó dà ọ̀gbẹ́ni Ṣẹ́gun Paul adúpẹ́ lọ́wọ́ yín tí yín tí ẹ wa a pé iṣẹ́ kún ẹ ṣe alẹ́ òkúta wa pè yín lọ́jọ́ míì ìpè ẹ máa jẹ́ wa ní òkú adúpẹ́ ah. lọ́wọ́ yín. That's so wonderful. Even if you should call me something around the midnight, I'll pick date. I promise you o ṣé ọlọ́run mi o ṣé ọlọ́run. you didn't have to mention oh my Jesus. ó dà ẹ ok ẹ ní kásẹ̀ ńlẹ̀ ẹ kí àwọn olólùfẹ́ yín ká fi kásẹ̀ tó ńlẹ̀. ẹ̀yin ènìyàn mi èmi kí yín mo ṣe yín pẹ̀lẹ́ mo ní ẹsẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ yín ló yẹ kán gba ibi iṣẹ́ rẹ̀ lọ ṣùgbọ́n tán sì jókòó tán wọ arákùnrin olùkọ́ ni èmi sọ fún yín ojú tẹ fi ń wò mí ò ní fọ́ o ibi tẹ sì ní lówó ìwọ tó bá sì ṣe hmm. pé promo ni dátà tó ń lò àṣírí rẹ fẹ̀ tú o dátà rẹ fẹ̀ tán. <laughs> ẹ ṣe mo dúpẹ́ lórí ayé gbogbo ẹ mo fẹ́ pé mo ṣe ọlọ́run mi ó pọ̀. ó pọ̀ ó pọ̀ ó pọ̀ <laughs> ẹ ṣeun ah, gbogbo ẹ̀yin olólùfẹ́ BBC News Yorùbá tí ẹ darapọ̀ mọ́ wa ah, ní ti ọ̀sán òní a dúpẹ́ lọ́wọ́ yín lórí ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Ṣẹ́gun Paul tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀ sí olùkọ́ni tí ẹ mọ̀ sí iṣẹ́ ọlọ́run mi tí ẹ tún mọ̀ sí oníjìbìtì ni ìwọ a ah! dúpẹ́ lọ́wọ́ yìí. ìwà ọkùnrin yìí. a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ wa um, bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Ṣẹ́gun pọ̀ olùkọ́ni tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí àtẹ́bá fẹ́ wọn bó ṣe ń lọ káàkiri àgbáyé nípa ìròyìn nípa ti àṣà eré ìdárayá ni ẹ ṣáà ti máa kàn sórí ìkànnì wa ìyẹn www.bbcyoruba.com tàbí bbc.com/yoruba bákan náà a tún wà lójú òpó Instagram lórí at bbc news yorùbá lórí Facebook a wà ní at bbc news yorùbá eh, a dúpẹ́ lọ́wọ́ yín oníyan ṣeun ọlọ́bẹ̀ ṣeun ọ̀pọ̀ ìpàtàkì lọ́wọ́ àlejò wa àti lọ́wọ́ olú ètò ètò yìí ọ̀gbẹ́ni abdulwasil adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀kọ́ òǹgbẹ bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ BBC News Yorùbá tí a wà yìí Tèmídáyọ̀ Ọlọ́fínṣáwó àti gbogbo àwọn tájọ ṣiṣẹ́ nítorí ọ̀sán yìí Habib Folúkẹ́ àti Dr. Afọláyan mo dúpẹ́ lọ́wọ́ yín tó tún di ìgbà míì tí a ó tún máa gbé ẹlòmíì wá sójú òwòrán yín fún ìfọ̀rọ̀wérọ̀ orúkọ tèmi ni Olúmídé Ọwádùgẹ̀ ó dàbọ̀ ó ṣe ọlọ́run mi yóò dára àlàáfíà mi fún arákùnrin mi <laughs>